jẹ́ kí a gbàdúrà bàbá wa àti ọlọ́run wa a gbé ọ̀gá yẹn lógo fún ìfẹ́ ńlá yín sí wa eléyìí tí ẹ fi ń pè wá ní ọmọ nígbà gbogbo ẹ̀yàn bá tí ẹ rántí wa tí ẹ sì ń ṣètò ohun tó dára fún wa ẹgbọ́n kẹ́kẹ́ gbá yín wa a fẹ́ sọ̀rọ̀ yín látòrí tẹ̀mọ́ yín ẹ bá wa sọ̀rọ̀ jẹ́ kí ọ̀rọ̀ tá ó sọ àtàwọn tó máa gbọ́ àtẹ̀tọ́ jẹ́ dẹni ìbùkún lórúkọ jésù kristi olúwa wa àmín adúpẹ́ ọ̀rọ̀ ọ̀fẹ́ lọ́run fún àkókò yìí àkókò láti máa rán wa létí ìfẹ́ ọlọ́run sí aráyé ìfẹ́ tọ́lọ́run fi ń hàn sí wa ní ìgbà gbogbo ìfẹ́ tó fi ń pè wá padà sí ilé pé kí a padà wálé àṣàkò a mú ọ̀rọ̀ ìyànjú yìí wá gẹ́gẹ́ bí èmi ó sì wo ilẹ̀ wọn sàn eléyìí tí a mú láti inú àkòrí ìmúpadàbọ̀ sí ipò ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa nínú ìwé kejì ti króníkà orí ìkeje ẹsẹ̀ kẹrìnlá tí ó kàbá wípé bí àwọn ènìyàn mi tí a ń porúkọ mi mọ́ bá rárá wọn sílẹ̀ tí wọ́n bá sì gbàdúrà tí wọ́n bá sì wọ ojú mi tí wọ́n bá sì yí kó òun ọ̀nà búburú wọn nígbà náà lèmi ò gbọ́ láti wá èmi ò dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n èmi ò sì wo ilẹ̀ wọn sàn ta ni ó nílò ìwòsàn tàbí ìmúpadàbọ̀ sí ipò ìlera aláìsàn aláìsàn ní ara aláìsàn ní ẹ̀mí ta ni ó fẹ́ wo aláìsàn sàn ọlọ́run ni ó ṣe ìlérí ìwòsàn fún orílẹ̀-èdè tí ó ń ṣe àìsàn àti fún ẹnìkọ̀ọ̀kan tí ó ń ṣe àìsàn gẹ́gẹ́ bí a ti rí nínú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé kejì kírónìkà orí kejì ẹsẹ̀ kẹta kà fún wa Ọlọ́run ṣèlérí nínú ibi kíkà yìí wípé òun ò wo orílẹ̀-èdè Júdà sàn àwọn tí wọ́n wà nínú àìsàn tí wọ́n wà nínú ìṣòro tó wà nínú àìsàn ti ẹ̀mí tó wà nínú ìpọ́njú ìwòsàn fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìwòsàn fún orílẹ̀-èdè èyí ni pé gẹ́gẹ́ bí ènìyàn kan ti lè máa ṣe àìsàn bẹ́ẹ̀ náà ni orílẹ̀-èdè pàápàá ó lè máa ṣe àìsàn síwájú sí i gẹ́gẹ́ bí ènìyàn kọ̀ọ̀kan ti nílò ìwòsàn bẹ́ẹ̀ náà ni orílẹ̀-èdè tó ń ṣàìsàn ní àpapọ̀ ó nílò ìwòsàn àti ènìyàn àti orílẹ̀-èdè ní àpapọ̀ ohun tí ọlọ́run fi dá wa lójú ni wípé òun lè wò wá sàn oríṣiríṣi àìsàn ni ó wà a ní àìsàn ti ara bákan náà ni a ní àìsàn ti ẹ̀mí àìsàn ti àgọ́ ara wa àwọn oníṣègùn wa nínú ayé wọ́n máa gbìyànjú lọ́pọ̀lọpọ̀ ìgbà láti wò wá sàn inú àìsàn ti ara ọlọ́run nìkan ṣoṣo òun ni ó lè woni sàn nínú àìsàn ti ẹ̀mí nínú eh, ara ènìyàn ọlọ́run fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn eléyìí náà ni a fi lè ní àǹfààní láti máa tọ̀ wọn kan lọ fún ìwòsàn nígbà tí ara wa bá ń fẹ́ ìtọ́jú mo gbàdúrà ní ìgbà gbogbo àti gbogbo ibi tí a ti ń ṣàìsàn ọlọ́run yóò mú wa lára dá àmín ọlọ́run yóò wò wá sàn ní ara àti ní ẹ̀mí ìwòsàn tí ọlọ́run ṣe ìlérí ó jẹ́ léyìí tí ó mú àwọn ojúṣe àti àwọn ìpèníjà kan dání tí ènìyàn ń láti ṣe kí ó tó lè jẹ àǹfààní ìwòsàn bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a wo ọ̀rọ̀ ọlọ́run yìí lé ẹ̀kan sí i ó ní bí àwọn èèyàn mi tá à ń porúkọ mi mọ́ bá rẹ ara wọn sílẹ̀ si tí wọ́n bá gbàdúrà tí wọ́n bá sì wá ojú mi tí wọ́n bá sì padà kúrò nínú burú wọn nígbà náà lèmi ò gbọ́ látọ̀run wá èmi ò sì dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n èmi ò sì wo ilẹ̀ wọn sàn ọlọ́run fi ojúṣe tàbí ìpèníjà mẹ́rin síwájú gbogbo ẹni tó ń fẹ́ kí ọlọ́run kí ó wo òun sàn ojúṣe àkọ́kọ́ òun ni ìrẹ̀rẹ̀ ni sílẹ̀ eléyìí tó lóyìnbó ń pè ní humility eléyìí ń sọ fún wa wípé ẹni tí ó ní ìgbéraga ó jẹ́ aláìsàn tí ó nílò ìwòsàn tó sì jẹ́ wípé ọlọ́run nìkan ni ó lè wo irú ẹni bẹ́ẹ̀ sàn á ní láti mi abẹ́rẹ́ wa léèrè lẹ́ni kọ̀ọ̀kan wípé ǹjẹ́ mo jẹ́ onírẹ̀lẹ̀ ǹjẹ́ mo jẹ́ onírẹ̀lẹ̀ ọkàn ọlọ́run wa jẹ́ onírẹ̀lẹ̀ ó sì fẹ́ kí àwọn ẹ̀dáwọ̀ rẹ̀ náà jẹ́ onírẹ̀lẹ̀ ìwé orin dáfídì orí ogóje ó dín méjì ẹsẹ̀ kẹfà psalm one thirty eight verse six ó sọ fún wa pé bí ọlọ́run tilẹ̀ ga síbẹ̀ ojúbà onírẹ̀lẹ̀ ṣùgbọ́n agbéraga ni ó mọ̀ ní òkèrèrè ìrẹ̀lẹ̀ kí a rẹ ara wa sílẹ̀ níwájú ọlọ́run àti níwájú ènìyàn ó ṣe pàtàkì ohun tí a ní láti ṣe ni wípé kí a bi wa léèrè níbo ni mo ti ń gbéraga níbo ni ìgbéraga ti wọnú ayé mi bóyá nítorí ipò tí mo wà ní nítorí ọlá mi ni nítorí ọrọ̀ mi ni nítorí ìmọ̀ tí mo ní ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run fẹ́ kí a rẹ ara wa sílẹ̀ kí a bá lè jẹ àǹfààní ìwòsàn ti ọlọ́run ìwà ìrẹ̀lẹ̀ ó ṣe pàtàkì ojúṣe mìíràn tí ọlọ́run béèrè lọ́wọ́ wa òun náà ni àdúrà gbígbà ọlọ́run ní lẹ́yìn ìrẹ̀lẹ̀ kí a gba àdúrà àdúrà láti inú ẹ̀mí àdúrà tó dàpọ̀ mọ́ ṣíṣe ìfẹ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ wa ni a ń pa àṣẹ fún ọlọ́run dípò kí a máa bẹ̀bẹ̀ lọ́dọ̀ ọlọ́run láti fóun kan tàbí òmíràn à ń sọ fún ọlọ́run nínú àdúrà wa ohun tí a fẹ́ ohun tí a fẹ́ kí ọlọ́run kó ṣe fún wa bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ kò múra láti ṣe ìfẹ́ ti ọlọ́run ohun kan tí mo mọ̀ tí ó dá mi lójú ni pé àwọn ọmọ orílẹ̀-èdè yìí à ń gbàdúrà pàápàá àwọn ẹ̀yà ilẹ̀ Yorùbá à ń gbàdúrà lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n irú àdúrà wo ni à ń gbà Ọlọ́run fẹ́ kí a gbàdúrà ní ọ̀nà tí yóò bá ìfẹ́ Ọlọ́run mu àdúrà nínú ẹ̀mí kí Ọlọ́run bá lè wo ilẹ̀ wa sàn ní ọ̀nà kẹta wíwá ojúrere Ọlọ́run inú ohun tí a ń ṣe àti náà àwọn ohun tí à ń fẹ́ àìsàn ńlá kan tí ó gba ọkàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kan ní wíwá owó wíwá ọlà àti ọrọ̀ tàbí láti di ọlọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni kò wá ojú ọlọ́run fún àti ṣe àṣeyọrí gbogbo àwọn tí wọ́n ń fi ẹ̀mí ènìyàn bíi tiwọn wá owó tí wọ́n fẹ́ di ọlọ́rọ̀ láì wọ ojú ọlọ́run ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ọ̀nà tí àìsàn fi wọ orílẹ̀-èdè wa kí a rántí ìbùkún ọlọ́run ló mú nílà láì fi làálàá pẹ̀lú rẹ̀ nínú ohun gbogbo a gbọ́dọ̀ múra tán láti wá ojú ọlọ́run ó dára fún wa ó sì tọ́ fún wa láti máa wá ojú ọlọ́run kí a bá lè kí ọlọ́run kó ba lè máa tọ́ wa sí ọ̀nà ti o dára àti sí ọ̀nà ìbùkún ojúṣe kẹrin ìyípadà sí ọ̀dọ̀ ọlọ́run kí a kúrò nínú ọ̀nà búburú ó ní ẹlẹ́ṣẹ̀ yípadà èé ṣe tẹ́ ò fi kú ìwé wòlíì síkẹ́l orí kẹtàléní ọgbọ̀n ẹsẹ̀ kọkànlá ẹ yípadà èé ṣe tẹ́ ò fi kú ìpè ọlọ́run fún wa ó ní òní èyí wípé kí a rẹ ara wa sílẹ̀ kí a gbàdúrà láti inú ẹ̀mí kì í ṣe àdúrà mo fẹ́ mo fẹ́ láì kò fẹ́ ṣe ìfẹ́ ti ọlọ́run àdúrà rí èyí tí ó múnú ọlọ́run dùn ni ọlọ́run ń bè lọ́wọ́ wa a ní láti ronú lórí èyí lórí àwọn ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ wọ́n sílẹ̀ ìsíkẹ́ oríkèjìlélógún ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n ó nígbà tí èèyàn burú bá yí padà kó níwà burú ẹ̀ tó ti ń hù tó ń ṣètò tàtí tó yẹ yóò gba ọkàn rẹ̀ là láì kò ní tan ara wa jẹ gbogbo wa ni a gbà wípé nǹkan kò lọ gẹ́gẹ́ bí ó ti ṣe yẹ kí ó rí fún wa ní orílẹ̀-èdè yìí orílẹ̀-èdè wa ń ṣe àìsàn ní oríṣiríṣi ọ̀nà ọrọ̀ ajé wa kò lọ déédéé ètò òṣèlú wa ó ní ìṣòro tirẹ̀ ohun tí gbogbo wa ń kígbe ní pé kò sí ààbò ètò ẹ̀kọ́ ó ń dojúkọ ọ̀pọ̀lọpọ̀ ìṣòro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú gbogbo èyí ọlọ́run ké sí wa yí pé kí a wá ojú òun kí a rẹ ara wa sílẹ̀ kí a gbàdúrà kí a sì yípadà kó nú àwọn ohun àìtọ́ gbogbo bíi àrí ìpànìyàn ìrẹ́nijẹ ìtàjẹ̀sílẹ̀ tí a bá lè ṣe èyí ọlọ́run múra tán láti wo ilẹ̀ wa sàn lẹ́ni kọ̀ọ̀kan àti ní àpapọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ọlọ́run múra tán láti wò wá sàn kí ọlọ́run kí ó má ṣàìwò wá sàn kó nu àwọn àìsàn wa èyí tí ó di ìṣòro fún wa ní orúkọ jésù kristi olúwa wa a lọ́wọ́ ọ̀gbẹ́ni àtàrákùnrin àbáyọ̀mí bájẹ́là àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí kí ọlọ́run kí ó máa ràn wọ́n lọ́wọ́ àmín.